èyí làwọn ìpínlẹ̀ tí omíyalé yóò ti ṣẹlẹ̀ lọ́dún yìí ìjọba àpapọ̀ ló kéde bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òjò ṣe ń fìgbà gbogbo rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ti sọ pé ó ṣeé ṣe kí ẹ̀kún omi wáyé láwọn ìpínlẹ̀ bíi kánò sokoto akwa ibom àtàwọn míì bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde tí àjọ tó ń kìlọ̀ omíyalé flood early warning system fuse tí í ṣe ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àyíká nílùú àbújá fi ṣọwọ́ síléeṣẹ́ Sahara Reporters ni wọ́n ti ní èsì àyẹ̀wò omíyalé táwọn rí lè wáyé látàrí àròdá òjò tí yóò wáyé láàrin ọjọ́ kẹrin sí ọjọ́ kẹjọ oṣù kejì ọdún yìí tẹ́ ò bá gbàgbé láti inú oṣù kẹfà ọdún yìí làwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ti kọ́kọ́ rọ ìjọba àpapọ̀ àtàwọn tìpínlẹ̀ láti bẹ̀rẹ̀ ètò ìlanilọ́yẹ̀ àti ọ̀nà àbáyọ láti dènà omíyalé nípínlẹ̀ Èkó wa wọn. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè orílẹ̀ yìí ló jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n rí ìjà omi lọ́dún yìí lẹ́yìn tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ojú ọjọ́ ti kọ́kọ́ kìlọ̀ nínú oṣù kìíní ọdún yìí tẹ́lẹ̀ bákan náà làwọn aṣòfin yìí tún ké síjọba láti pèsè àwọn nǹkan amáyédẹrùn fáwọn ọmọ nàìjíríà láti dín ewu àti ìpalára tí ìjàmbá náà yóò kó bá wọn kù àti pé kí wọ́n ránṣẹ́ sí àjọ tó rí sí ọ̀rọ̀ pàjáwìrì nílẹ̀ yìí National Emergency Management Agency NEMA láti máa bá àwọn ọmọ iléègbìmọ̀ aṣojúṣòfin sọ̀rọ̀ lórí àwọn ètò tó yẹ ní ṣíṣe láti dín ìjàmbá náà kù nínú àtẹ̀jáde kan tiléeṣẹ́ fiws fi síta lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ karùn-ún oṣù keje ọdún yìí ni wọ́n ti dárúkọ àwọn agbègbè tí wọ́n ní ó ṣeé ṣe kí àwọn agbègbè wọ̀nyí rí ìjàmbá ẹ̀kún omi láàrin ọjọ́ márùn lára àwọn ìlú yìí ni lantang àti shendam nípínlẹ̀ plateau sumaila àti tundunwada nípínlẹ̀ kano nípínlẹ̀ Sokoto ní tiẹ̀ ìlú Gonroyo Shagaria àti Salem ní Okwe nípínlẹ̀ Delta àti Kasia nípínlẹ̀ Kaduna àwọn ìlú míì tí wọ́n tún mẹ́nubà lára àwọn ìpínlẹ̀ mẹ́rìnlá tí wọ́n ti ní kí wọ́n máa gbáradì fún omíyalé ní Upenekan nípínlẹ̀ Akwa Ibom Dubi Demsa Song Mayobewa Jimeta àti Yola nípínlẹ̀ Adamawa nípínlẹ̀ Katsina àwọn ìlú bíi Jibia Kaita bíndáwá àti ìlú katsina gangan àtàwọn míì wà nínú àwọn ibi tí wọ́n ló ti ṣeé ṣe kí wọ́n rí ìjà omíyalé lọ́dún 2023 tá a wà yìí mọ́nísọ́lá sàká ló ṣàkójọ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́yìn.